akíkanjú obìnrin adúláwọ̀ àgbáyé jẹ́ ẹgbẹ́ àṣà ìdálẹ̀ yorùbá pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ kan kákàkiri àgbáyé láti gbogbo ilẹ̀ áfíríkà títí dé europe asia amẹ́ríkà gúúsù amẹ́ríkà australia àti canada àánú àti àfojúsùn wa ní ìmúgbòòrò èdè àti ìmúgbòòrò àṣà ti yorùbá látòkè délẹ̀ ní gbogbogbò a máa ń ṣe ọjọ́ àṣà ìdálẹ̀ àti àṣà yorùbá tí a pe àkọlé rẹ̀ ní ọjọ́ àdìrẹ àdìrẹ dé ọjọ́ àdìrẹ yìí ó jẹ́ ọjọ́ kan láti ṣe àfihàn ní kíkún àṣà wa bó ti lẹ́wà àti bó ṣe lọ́rọ̀ nígbà gbogbo nínú oúnjẹ ijó ìmúra orin kíkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìṣẹ̀lẹ̀ àfihàn yìí máa ń wáyé lọ́dọọdún tí àtẹ̀jáde wúndíá náà wáyé ní ìlú ìbàdàn ìbílẹ̀ ọ̀yọ́ ní oṣù kẹwàá ọdún 2023 ó sì jẹ́ àṣeyọrí ńlá. àwọn tó wà bẹ́ẹ̀ ní ọdún tó kọjá àwọn ni wọ́n lè sọ. ìpínlẹ̀ ọ̀ṣun ni yóò gbàlejò ọjọ́ àdìrẹ tiwantiwa 2024 èyí yóò wáyé ní ọjọ́ sátidé ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá tó ti àwà nínú ẹ̀ yìí ní gbọ̀ngàn afẹ́wọ̀nrọ̀ gardens onis palace ẹnu ọwá ilé ìfẹ́ ọ̀ṣun state. tẹ́lẹ̀ ìlú wà pàtàkì tí wọ́n á ń so gbogbo ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá kẹ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá darapọ̀ mọ́ wa ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ kẹ́ ẹ̀yin náà kẹ́ fi tiyín kẹ́ fi gbé tiwa lárugẹ. fún wa láti gbé àṣà ọmọ Yorùbá tiwantiwa lárugẹ nípa ti ìpàtẹ àti ìpolówó ọjà yín ẹ jọ̀wọ́ ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa wọ̀nyí fún sísanwó ìpàtẹ àti ìpolówó ọjà yín a lè sanwó sí ilé ìfowópamọ́ wa àṣà ọmọ Yorùbá tiwantiwa Wema Bank. àdìrẹ tiwantiwa èyí tó ń bọ̀ lọ́nà tí a ti ṣe irú ẹ̀ rí nílùú Ìbàdàn la tún fẹ́ ṣe ní ìlú Ọ̀ṣun state kí Ọlọ́run kó wà pẹ̀lú wa o orúkọ mi ni ìyáàfin Modúpẹ́ Ọlá Ẹ̀yíbọ̀ tí mo jẹ́ welfare officer fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ tún lè kàn sí wa lórí àtẹ̀jíṣẹ́ wa lórí afẹ́fẹ́ ayélujára àṣà ọmọ yorùbá tiwantiwa at gmail.com. dot com. mo fi àsìkò yìí kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáyé níbikíbi tí a bá wà pé a kó àkókò yìí o àmọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti gbogbo àwa tá a kópa nínú àjèrè tiwantiwa de. a fi ètò àjèrè tiwantiwa dé lélẹ̀ ní ìtí a bẹ̀rẹ̀ sí í ṣe ní àti ọdún tó kọjá nílùú ìbàdàn. ní àdámọ̀sígbà mo dẹ̀ tún fi àsìkò yìí pé gbogbo wa pé ká múra kájọ sowọ́pọ̀. ní ọdún 2024 ìyá wa ń gbé lọ sí ìpínlẹ̀ ọ̀ṣun. ní òṣogbo lágbára ọlọ́run ìṣe àṣà ilẹ̀ yorùbá kò ní bàjẹ́ o. àdìrẹ ń tiwa ń tiwa twenty twenty four wàá dùn á lóyún. akíkanjú obìnrin adúláwọ̀ ìfẹ́ adúláwọ̀ ló jẹ ìlú mọ́dúpẹ́ ọlá àṣírí. orúkọ mi ò yí padà o èmi ni ìfẹ́ olúwa ìdòwú tí mo jẹ́ organizing secretary. orúkọ mi ni Yẹmí Akíndélé. orísun wa ò gbọdọ̀ gbẹ odò tó bá gbẹ orísun rẹ̀ ní.